yorùbá wù yẹ ṣe bí mi ò ní wá mò ń bọ̀ o ìrètí mo kò lọ́nà ló jẹ́ ìtẹ́ kẹ́ńgẹ̀ ẹ rò bóyá mi ò ní wá mò ń bọ̀ o ìrètí mo kò lọ́nà ló jẹ́ kí n pẹ́ ẹ̀ ah, ah. ṣe bí mo sọ fún yín lórí ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ àti àwọn ọba a ní tó fa wàhálà a máa mú wá fún yín mo bí mo níṣẹ́ ẹ̀fẹ́ àbẹ́ ẹ̀fẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ ah ọlọ́run nìkan ló máa ń sọ̀rọ̀ tí ò kì í yẹ o mm. n tó fàdílé ni wípé ẹ̀yin náà lè rán mi lọ sí United Nations abẹ́yìn kọ́lé ní kí lọ́ọ́ ṣojú ọmọ Yorùbá ibẹ̀ ni mo lọ ṣùgbọ́n as promise mo ti mú dé two different videos ni mo máa play nínú fídíò yìí tẹ mọ wá wò pé ah, Yorùbá wu yìí bóyá n tó trigger nìyẹn àbí tí ò trigger nìyẹn èèyàn ọmọ Yorùbá tàtà fún ara yín ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan fídí eléyìí wàhálà ẹ má jẹun ata wà kí ni mo sọ fún yín ẹ má jẹun ata torí ẹlòmíì àárín ẹ̀rín báyìí ẹ dẹ̀ jòkó síyà tó bá báláǹsì o mi ìfẹ́ kẹ́nìbọ̀dì wá sùn mi pé yorùbá wùyí ló pa mí lẹ́rìn tí mo fi jíjábọ́ lórí síyà ẹ ní ṣe àgbákò ẹ kúlẹ̀ káàbọ̀ back from United Nations tó bàbá Ọbásanjọ́ àtàwọn ọba part one tàbí part <laughs> ẹrù kábíyèsí ẹ̀yin ọba ọmọ kíyìn o bàbá Ọbásanjọ́ kábíyèsí mo respect ẹ̀yin náà nílẹ̀ Yorùbá àwa ò kí ń fi àgbà ṣeré ọmọ ọ̀dọ̀ àgbàlagbà la wa àwọn ò lè fin ó ní ò jẹ́ kí n mọ tí mo fẹ́ sọ láàrin méjèèjì yẹn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń wò mí wàláì wọ́n tiẹ̀ tún sọ níbi pé wọ́n ní bóyá Ìgbò ni bàbá èmi kọ́ ni mo sọ o hmm, ẹ ní ṣe àgbákò àmọ́ ẹ jẹ́ bá mi gbọ́ ẹ wá sọ́yà àtẹ́ ọ̀yà ẹ dìde ẹ jókòó ẹ jókòó aláìkò fọ́ ẹni ọlọ́run ó dùn mí o pé èèyàn àgbàgbà wa ló ṣẹlẹ̀ sí ó dùn mí gan-an now let's play the video bó ni ká ṣe yẹ ká kọ́kọ́ play lé. agbẹnusọ Afẹ́nifẹ́re nítorí pé wọ́n issue statement láti kí Bọ́lá Tinubu hmm. àwọn Payọ Adébánjọ lẹ́gbẹ̀ẹ́ Afẹ́nifẹ́re wọ́n jọ wọ́n nípò hmm. wọ́n ní kán lọ rọ́kùn lé ná nítorí pé àwọn ò fọwọ́ sí wípé. wọ́n yọ àwọn wo ni wọ́n yọ dípò wọ́n yọ eh, alàgbà adé jayé Àjàyí Abágúnkọ́lé Oṣó wọ́n yọ wọ́n. wọ́n ó fẹnu yọ wọ́n ni wọ́n yọ wọ́n kúrò lórí oyè bàbá Adébánjọ fẹnu yọ wọ́n ni babade banjo faction ni afẹnifẹbi ni kò ṣe afẹnifẹre ẹ̀yin ṣe ń pè wọ́n láfẹnifẹre ni. ẹgbẹ́ awolowo mà ní. Eh, níbo àwọn náà ló dáwọ́ ara wọn wà lára àwọn ẹni tó dáwọ́ lọ́wọ́ àbẹ́yìn ti gbàgbé ìtàn ni àwọn eh, bàbá aláàfin sọ fún mi ó sọ níṣẹ́jú mi mo jókòó náà ó sọ kó adébànjọ lójú ṣe bẹ́ẹ̀ ni náà ni lẹ́tọ́ máa bọ́ sẹ́yìn kọ̀rọ̀ lẹ́tọ́ máa lọ ṣe nǹkan míì afẹ́nifẹ́bi ni kò ń ṣafẹ́nifẹ́re mo dẹ̀ ti sọ fún bàbá èmi àti wọ́n ń sọ̀rọ̀ dáadáa o mo respect wọn gan o ṣùgbọ́n lọ́wọ́ ọ̀rọ̀ èyí pé aṣíwájú Bọ́lá mẹ́ẹ̀ wọlé tó tún lọ sọ tọkàtàkàtà èmi ò ní pé kí wọ́n má support ẹni tí wọ́n bá fẹ́ support ó dàbẹ̀ ní pé iṣẹ́ mọ̀gbà mi máa ń wà ibi tó bá yẹ tá a bá bá gbà tó yẹ ká gbá ọgbọ́n tá a bá gbọ́ ọgbọ́n bẹ̀ tá a bá bóun gàn bẹ̀ ẹ̀tẹ́ náà ni kí ló dé eh, eh, eh, wọ́n ní kíní yìí ò da wọ́n ní egun ni olóòlé kíní wọ́n ní dùúlẹ̀ olóòjúlẹ̀ èmi ò respect irú bàbá Adébánjọ kí wọ́n máa sọ gbogbo èyí tí wọ́n sọ yẹn mọ́ ibi tí wọ́n ti gbé candidate wọn lulẹ̀ ó lulẹ̀ wọ́fúlì ìyẹn òbí tí wọ́n gbé lọ́wọ́ ṣé mo dẹ̀ gbọ́ pé apá kan náà àwọn náà tan mọ́ Ìgbò báyìí wọ́n ṣe ọ̀ríjìnà yorùbá nítorí ọmọ bíbí ire yorùbá ò ní ṣe wùwà tó wọ́n wù yẹn àwọn tí wọ́n jọ ń ṣe náà mo gbọ́ pé bàbá wa ọbásanjọ́ náà wọ́n jọ ń ṣe mo rẹ̀ gbà wọ́n náà tún ní apá kan ibo ó lè jáyé sọ o ṣùgbọ́n ó jọ gàtí yorùbá nípò jọ gàtí kò jọ gàtí ó fẹsẹ̀ méjèèjì jọra wọn ìgbà tó bá dẹ̀ ń hùwà ìwà yé òòjọ́ ikò ṣe wa yorùbá bàbá ti bí tí wọ́n pè ní Bọ̀dé George èmi náà wò pé kàtàkàtà nìyẹn náà ń sọ ó dàbí pé bàbá yẹn wọ́n ní wọ́n lọ sí àtìmọ́lé ńgbà kan so afẹ́fẹ́ àtìmọ́lé máa ń bọ́ sí òyìn lọ́pọ̀lọ́ ńgbà míì kò ní ṣe nǹkan tó yẹ kó ṣe àwa làgbà mo fi mo sọ olúgbọ́n àgbẹ̀ ọmọ bàyàmù ló ń sọ fún yín èmi lolúgbọ́n sákín nǹkan tí wọ́n sọ yẹn wọn ṣé ìyàwó wà passionate nípa ọmọ yorùbá ó bá wá láti ifẹ̀ ó bá wá láti èkìtì ó bá wá láti ọ̀yọ́ ó bá wá láti ìjẹ̀bú anybody tó bá ṣàtijọ́ orúkọ ọmọ yorùbá ni ẹ́ rere àwa support ẹ nítorí wèrè ìtàlà ṣe ní wèrè lè ìgbà tí mo bi ọ̀kan nínú wọn léèrè mo ní ọmọ ẹni ìṣèdí káfílẹ̀ di ẹlòmíì ìkànnù wọn nínú àwọn bàbá yẹn mi ò fẹ́ sorúkọ ẹ o wọ́n ní ẹ kò ṣe bí ọmọ arúgún òun wá kọ́ sóhun ìṣọmọ arúgún àwọn yìí àwọn náà ti wà níjọba rí ìgbà tí bàbá Ọbásanjọ́ wà níjọba election ti tiẹ̀ ló wọ́ọ̀sì jù ibùn Yar'Adua gan confam yìí pé ó dàbí wọ́n yí ìbò ni wọ́n fi gbóhùn wọlé. election eléyìí first time tí mo máa rí election tí reverend father ní Benue state tó di governor aṣíwájú ní state ẹ̀ ní èkó ó lose with ten thousand buhari ní state ẹ̀ tó jẹ́ pé ẹgbẹ́ wọn ni o àwọn ló dẹ̀ wà níjọba tí wọ́n bá fẹ́ rígi ẹ̀ wọ́n á rígi ẹ̀ tí wọ́n bá fẹ́ rígi ẹ̀ wọ́n á rígi ẹ̀ ẹ bá wo election tó lọ àwa yorùbá àwa tá a jẹ́ ọ̀yọ́ nìyí a mísì ẹ̀ rárá ọ̀yọ́ mísì ẹ̀ thirty three local government gbogbo alábìlíbẹ̀ fàṣíwájú ọmọ nítorí ọmọ wa ni àwa lọ yọ ọ ẹ̀ẹ́kọ́ta ilẹ̀ yorùbá ibi ìgbà ló wà àwọn ọ̀yọ́ yìí ni bí yorùbá bá máa gún régé náà àwọn ọ̀yọ́ ni tí yorùbá ní gún régé náà àwọn ọ̀yọ́ ni àwọn ọ̀yọ́ gọ́gọ́ la ṣọ̀tẹ̀ márùn ṣùgbọ́n àwọn ò lè bọ́ síbi ọ̀tẹ̀ nítorí pé àwa sọ pé ó gbọ́dọ̀ dá ọ̀yọ́ ló mọ̀ tẹ́ ṣe o bó lọ́mọgun bó lọ́mọgun ẹ̀yìn rẹ wò ẹ mọ̀ pé tí ọ̀yọ́ bá dọ̀bálẹ̀ oró inú ẹ̀ báyìí bó ṣe máa lóṣù nìyí à ẹ ǹlẹ́ bàbá wa o ìsálàáfíà lẹ́wà o ṣé dáadáa lẹ́wà o kò dénú ọ̀yọ́ ń gbà mí o ṣùgbọ́n tá a fi lè sọ pé eléyìí dénú wa àwọn ọ̀yọ́ táwọn ọ̀yọ́ fi lè dé tó a sọ pé ibi báyìí tí aṣíwájú bọ́lá mẹ́ẹ̀dì yóò dénú wa èmi wàá mọ náà nílẹ̀ yorùbá o ọmọ olúgbàgbé ọmọ aṣọ̀tẹ̀ márùn bọ́yọ̀ bá dọ̀bálẹ̀ oronú ẹ̀ máa ń lóṣo ni hmm. ẹ̀yin èèyàn mi ṣé ń kílí ẹ̀ first video lẹ́gbọ́n yẹn as i promise pé fídíò méjì lẹ máa wò nínú fídíò yìí ẹ̀yọ̀ kan tó lè tírígà bàbá Ọbásanjọ́ láti wò pé ẹ̀yin embarrass mi kí ni ẹ̀yin rí sí bàbá yìí sọ tó ń fa wàhálà yẹn òbí seventy nine òbí ninety eight òbí sunkutu òbí gbẹ́ngbẹ́ngbẹ́ àwọn ọba àti àwọn bàbá Ọbásanjọ́ Túnmí Yorùbáwuyì mi ìmọ̀dọ́ ti yín o mo rí i pé politics ló ń da ilẹ̀ Yorùbá rú politics ló ń da àlàáfíà ilẹ̀ Yorùbá rú wọ́n dẹ̀ ní tá bá ka ẹrú wọ́n ní inú ẹrú á bàjẹ́ I am not calling bàbá Ọbásanjọ́ ọmọ ẹrú o ṣùgbọ́n àwọn ọba yìí wọ́n ti ń fi àparí iṣu hàn àlejò bàbá Ọbásanjọ́ wọ́n sọ fún pé ilé tó lọ wọ́n lọ́mọ Ìgbò ní bàbá Ọbásanjọ́ èmi ò kú sí ńbẹ̀ nígbà tí wọ́n bí bàbá Ọbásanjọ́ èmi ọmọ ọmọ ọmọ ni mo jẹ́ fún Àrẹ̀mú bá mi Àrẹ̀mú tọ́ owú ìránró àwí mẹ́nu kúrò ní tòwú òun lè mímọ̀ yín sí o wọn lọ́mọ òwú ni yín tọ́ òwú lè mímọ̀ yín sí mo sì tún rí làlẹ́ kẹ́yìn àfi tán wá pìtàn nísìnyí pé fámìlì òbí ninety nine òbí seventy six òbí fifty four wọn lára fámìlì òbí lẹ̀ wà ó ṣọ́ọ̀kì mi bákan àbí kò ṣọ́ọ̀kì ẹ̀yin ni ajé ó ṣọ́ọ̀kì mi ògùn gbọ́ ó ṣọ́ọ̀kì èmi torí èmi mọ̀ pé ó ti tó báyìí bàbá bàbá wa olúgbọ́n àgbẹ̀ ọmọ aṣọ̀tẹ̀ márùn wọ́n ní tí ilẹ̀ yorùbá máa máa da wọ́n lọ́yọ̀ ló ti máa wá hmm. tí ilẹ̀ yorùbá bá máa da ọ̀yọ́ ló ti máa wá wọ́n ní tí ilẹ̀ yorùbá bá máa bàjẹ́ wọ́n ní ọ̀yọ́ ló ti máa wá ah, ọ̀yọ́ mèsì ọ̀gọ̀ hmm. ó ti ń kílẹ̀ báyìí ọ̀yọ́ náà ti lọ gbé bàbá Sunday Igboho ìbàdàn abẹ́ ọ̀yọ́ state kọ́ ló wà hmm. ta lọ lọ́ọ̀ ìbàdàn ló ti lọ gbóhùn náà ọ̀yọ́ àsí ọ̀nà àìfi ẹ̀ mo rí yín mo fọ́ o ajé mo rí yín mo bẹ̀rù ah! ẹ tún sẹmẹǹgẹ ń sọ ìtàn wọn láwọn bàbá adébánjọ wọn láfẹbí fẹ. Fe afẹ́nifẹ́bi ni wọ́n wọ́n ṣe afẹ́nifẹ́re èmi kọ́ ni mo sọ o tẹ bá miss kó tẹ bá kóòtù mi tó yẹ kóòtù máa ẹ́ńtà yín ajé tẹ́nìbọ̀dì bá kóòtù mi tí ó bá kóòtù mo máa ẹ́ńtà yín ògún gbọ́ máa gbé súnmọ́ yín gan ni torí èmi kọ́ ni mo ń sọ̀rọ̀ tí ọmọ olúgbọ́n àgbẹ̀ ọmọ aṣọ̀tẹ̀ márùn àwọn ni wọ́n ń sọ̀rọ̀ don't say what i don't say ohun tí ń bá wí ni ẹ wí o èdè tí ń bá pè ní ẹ pé ohun tí ń bá wí ni ẹ rí o èdè tí ń bá pè ní ẹ pé ohun tí ń bá wí ẹ má má sọ ìyẹn ló lè fa ìbínú ohun tí ń bá wí ni ẹ rí o èdè tí ń bá pè ní ẹ pé ee ohun tí ń bá èdè tí ń bá pè ní ẹ pé ohun tí ń bá wí ẹ má má sọ ìyẹn ló lè fa ìkíṣí yẹn ló lè fa kí hẹ́ńtà yín o èmi kọ́ ni mo sọ̀rọ̀ wọ́n ní afẹ́nifẹ́bi ní bàbá Adébánjọ wọ́n ní wọ́n ń ṣafẹ́nifẹ́re yí pọ̀ ó lẹ́tìkẹ̀ wọ́n ní wọ́n lọ fún LP wọ́n gbàgbé ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì Tinubu jagaba tùhálẹ <laughs> abájọ àwọn èèyàn ti ní ìjà àgbà méjì ni wọ́n ní ìjà Tinubu àti bàbá Ọbásanjọ́ ló sọ àwọn ọba wa di ẹ jókòó ẹ dìde ẹ jókòó ó sọ di boy scout tó ń pèsè fún wọn Well, once a soldier is forever a soldier. Mm. Ọbásanjọ́ kini yẹn kini soldier. yẹn mo bìlí pé kíní sójà yẹn ló gùn wọn torí èmi náà ń wò ó máyẹ̀kí mi fẹ́ ṣàwàdà e, ẹ̀yin náà ẹ jẹ́ kájọ wò ẹ jẹ́ kájọ wò ọ̀rọ̀ yẹn síra wọn àti ríbi tí bàbá Ọbásanjọ́ ti dọ̀bálẹ̀ fún Aláké Ẹ̀gbá rí kábíyèsí bàbá o tí wọ́n ti dọ̀bálẹ̀ fún Aláàfin rí kábíyèsí baba àti kan ti dọ̀bálẹ̀ fún Àwùjalẹ̀ rí kábíyèsí different ọba la rí ibi tí Ọbásanjọ́ ti dọ̀bálẹ̀ fún rí ẹ má ẹ̀ka wà nífẹ̀ ẹ má ẹ̀ka wà sentiment ẹ má ẹ̀ka wà bias máa play fídíò kejì fún yín mo kàn fẹ́ analyze lè bẹ̀rẹ̀ pàtẹ́lẹ̀ wá rí báyìí ó yẹ ká ti káwa náà wò pé ó ti ní ọwọ́ kan kinní kan nú ajá tó rí ni tó ń gbó ajá tó rí ni tó ń jùrù tó wọ́kadà rí ni tó ń gbó a ṣe pé ó ti ní kinní kan nu I am not supporting Baba Obasanjo for embarrassing our our obas ọba àwọn kọ́ là ń wò àwọn kọ́ ni à ń wò ṣùgbọ́n àpèrè tí wọ́n jókòó lé yẹn àpèrè àwọn bàbá bàbá wa ni ẹni tó bá rí ọba fín àwọn bàbá bàbá wa lórí fín anyway tó bá bá fi débẹ̀ ó dà olóṣèlú ló síbẹ̀ ni o anyhow anyhow àpèrè àwọn bàbá bàbá wa òun lórí fín so ìyẹn dúró ní ẹ̀gbẹ́ kan bàbá Ọbásanjọ́ tó bá wá rí bí ẹ̀yin páwọn ọba yìí ti ṣẹ̀yìn ẹ má bínú sá o mi tó dájọ́ fún yín o tó bá pọ̀rọ̀ politics náà ni tí wọ́n ti rí yín fín ní kọ́nà hmm, a ṣe pé oríkì tí wọ́n ń kì í pé owó ò kì í ránró àwí ìmẹ́nu kúrò ó ní tòwú wọ́n ti rí yín fín ní kọ́nà ẹ̀ẹ́rán rò ẹkàn èyí lọ́kàn pèsè fún wọn ní gbangba ni hmm, àwí ìmẹ́nu kú òní and we continue bóyá ẹ̀ tí gbọ́ pé ìyàwó Ọbásanjọ́ tó bọ́ta tó bẹ àwọn ọba Ọbásanjọ́ ti deny ẹ̀ ẹ̀ tí gbọ́ mo ń bọ̀ wá fún yín láṣẹ Èdùmàrè ah ọba ti deny ẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi kì í ṣọ̀rọ̀ tèmi now bàbá Ọbásanjọ́ àtẹ̀yìn ọba àti ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu abẹ̀yìn ni ẹ má da ogun yorùbá tí yorùbá kalẹ̀ ẹ má da wàhálà alẹ̀ torí tá à ń fà lọ́wọ́ yìí tá à ń lọ́wọ́ tá à tí ìrùn tán yìí ogun aráàta ń pa ọmọ yorùbá ogun aráàta ń wà nípò bí ẹ pé ọmọ yorùbá wà ogun yẹn wà ńlẹ̀ tá à ń lọ́wọ́ ẹ má tún fi tiyín kún fún wa tó ogunlé ló máa sábà ogunlé ló yára pààyàn jù ogunlé ó pààyàn ju ogun tá lọ so ẹ má bínú sà ọlọ́run la fi bẹ̀yín ẹ̀yin ti dàgbà ìmí inú yìí ti ń dògbò lọ àwọn ọmọ kéékèèké yìí ní kẹ ṣàánú àtàwọn ọmọ tiwa tó ń bọ̀ lẹ́yìn especially àwọn tálíkà ẹ ṣàánú wa ṣe ti gbọ́ ẹ má dògúnlẹ̀ ẹ já play second video. Hmm. ọ̀sánjọ́ wa sọ̀sán ẹ dìde ẹ jókòó. ìwà tí o dáa ni. ìwà tí ò dáa ni bẹ́ẹ̀ ni. kò sẹ́ni tó yẹ ká sọ̀rọ̀ ẹ̀ fún. Hmm. mo ṣe sọ kò pọ́n bàbá Mm kò pa àwọn ọba lé kò pọ̀ náà lé mm-hmm. níbi tí ayé ti tò wọ́n dé mm-hmm. ọdún mọ́kànlá oṣù méje ni wọ́n fi ṣe olórí ìlú yìí mm-hmm. wọ́n jẹ́ eminent group of the world ìgbà kan àwọn ní chairman àwọn former president káàkiri ayé níbi tí a rò pé wọ́n lajú dé níbi tí a rò pé wọ́n ní ọgbọ́n àti òye tó bí wọ́n ṣe ṣe yẹ kì í ṣọ̀nà tó dáa láti ṣe wọ́n lè pa àwọn ọba ẹ̀ sẹ́yìn. wọ́n jọ ṣàlàyé fúnra wọn. àwọn ọba ẹ̀ náà ò gọ ó lè nídìí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. Hmm. tó bá jẹ́ pé bí mo ṣe gbọ́ bí wọ́n ṣe débẹ̀ tí wọ́n kọ national anthem pé àwọn ọba ẹ̀ ò dìde hmm. fún national anthem. ẹ à ní bú wọn bẹ́ẹ̀ náà a pè wọ́n sí kọ̀rọ̀ a ṣàlàyé fún wọn má ṣe jágbe mọ́ wọn ẹ̀ dípò ká wá rí ìtúnṣe tó ń rò pé òun fẹ́ rí ẹ wá wo nǹkan tó dà sí iṣẹ́ àtayànyà mo rò pé èbúté nǹkan gbà ń sìn ó ju ilé ìtẹ́ àwọn ọba fẹ́ gbà nígbà tẹ́ ọba ò wá gbé ìbú kọ̀ọ̀kan tó yẹ pé àwọn social media gan wá dúró lẹ́yìn wọn ṣé wọ́n lè kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan nínú nǹkan tó ṣe yẹn so ọ̀nà tí ò dáa ló ń gbà hmm. nǹkan tí bí ọba ṣe ń ṣèlú hmm. ní jẹ́ ìjọba hmm. nígbà tí àwọn amúnisìn dé fẹ́ máa kó wa sábẹ́ àwọn gẹ̀ẹ́sì àwọn ọba emma obi eze ni wọ́n lò wọ́n á fọn fèrè fún wọn ìkẹ́ tó bá fọ sínú fèrè làwọn náà máa ń fọ sí yìí wọ́n rí wọn gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ alàgàtà láàrin ìlú àti ìjọba tí wọ́n bá fẹ́ ká sanwó orí túpọ̀ ṣebí ọba náà máa ń kọ́ sọ àwọn olóṣèlú gan tí wọ́n á orúkọ ọba jẹ́ yìí tó bá dìgbà tó fẹ́ dìbò ṣé bí ọba ni wọ́n á lọ bá kẹ́ ẹ bá wa pe àwọn aráàlú yìí ẹ bá wọn bá wọn sọ̀rọ̀ wọ́n á sì bá wọn sọ̀rọ̀ wọ́n á sì dìbò tẹ́ bá wa débẹ̀ tán wọ́n á fẹ́ yọ ìjókòó ń di wọn ó yẹ ká bọ̀wọ̀ fún ọba bẹ́ẹ̀ lè ṣe àsọ̀fún bọ̀wọ̀ fún olórí olórí ni wọ́n. bẹ́ẹ̀ ni. ó lè má jẹ́ àwa ló yàn wọ́n kó jẹ́ wípé bí ní gbogbo ìlú tán ti lọ́ba bóyá ní Holland ni bóyá ní Greece ni ní UK ni ẹ à ń dìbò yàn wọ́n wọ́n máa ń jogún ẹ̀ ni ṣùgbọ́n a máa ń rí wọn gẹ́gẹ́ bí àwọn ni òpó tó gbé àṣà wa ró àwọn ni ilẹ̀kùn tí. Tí ó rí inú tó rí òde ó jẹ́ kó wọ́n wúlò dáadáa tá a bá ń ṣe ìjọba irú nǹkan tí ìlú bá ń rò gbà míì ó gba ẹnu wọn láti sọ fún gómìnà àbí president nǹkan báyìí làwọn ìlú mi sọ nǹkan báyìí làwọn ìlú mi ò fẹ́ bí president àbí gómìnà ṣe lè sọ fún ọ pé a fẹ́ ṣe ọjà ìlú òfẹ́ ọjà afárá kan tó já ló wù wọ́n ẹ sì fẹ́ kí ìlú gba ọjà yẹn torí mo mọ láwọn agbègbè kan tí ìjọba àpapọ̀ kọ́ maternity medical center nílùú kan ní Ondo state díò ní wọn ò lò torí pé ìlú nǹkan tí wọ́n rò pé wọ́n kọ́kọ́ nílò kọ́ nìyẹn àti pé tí wọ́n dẹ̀ máa ní medical center kì í ṣe ibi tí wọ́n máa gbé sí nìyẹn hmm. irú àwọn kan bẹ́ẹ̀ àwọn ọba ló lè bá wọn ṣe wọ́n bọ̀ ọ̀fọ́ba ọgbọ́n oníṣẹ́ káwọn ọba náà má sọ̀rọ̀ àwọn di mẹ́ta kọ́bọ̀ ó ṣe dáńsì. ẹ ṣe ṣe bẹ́ẹ̀ ti gbọ́ mi ní mi ní fẹ́ gbà yín ní àkókò púpọ̀ but four minutes ti, ti, mo play gbẹ̀yìn yìí màá tún play màá wá analyse ẹ̀ sa ẹ má sa abe yo finalize analyse ni torí ẹ̀yin fans mi ẹ ní yorùbá with, ma play video fún wa nìkan if you are seeing me for the first time tẹ bá join the page yìí for the first time yorùbá wuyì you tèmi ẹ lè má mọ̀ i am the one and only akálólò of yorùbá nation the one and only adáwọn of ilẹ̀ yorùbá mi ò pé méjì ọmọjọmọ lọ ìyá olóyè ni mi o ẹ bá wò pé mi ò lò lẹ̀kẹ̀ lẹ́ni o ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn ni àìṣẹ́ ń ti fi iṣẹ́ dé ni ó yá tẹ bá enjoy for the first time tẹ bá enjoy show yìí ẹ tẹ subscribe button yín eke is my hobby mo like amẹ̀bọ̀ gan hmm. lórí ètò ilẹ̀ yorùbá yìí àwa ò ní gbà kílẹ̀ yorùbá kó dojú dé àfẹ́ ẹni tó bá ti ń pàtẹ́ nílẹ̀ yorùbá ọ̀dọ̀ yorùbá wù ilẹ̀ ti máa rí òkò gbòòrò òkun kúkú dùn èmi kọ́ ọlọ́run ni èmi kọ́ ẹ̀yin ìyá mi ni èmi kọ́ olúwa ni èmi kọ́ ẹ̀yin bàbá mi ni ẹ̀yin bàbá mi ọ̀hún kù sí ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń ṣí ẹ̀ ní o àìmí kẹ̀ èmi á máa lọ mú wá fún yín ẹ̀yin á máa gbọ́ tẹ́ bá ti ń gbọ́ á máa ṣe wá láǹfààní á lè mọ ibi tí ilẹ̀ wa ń lọ ẹ̀yin ọba wa mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ má bínú sà ẹ má bínú gbogbo èèyàn ọba kábíyèsí o mo wólẹ̀ forí adé o ẹ o tó rá rọ́bà fín lọ́ba máa ń pa èmi ò jẹ́ rọ́bà fín bẹ́ẹ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ èèyàn ọba wa wọ́n ń ṣèkómọ àárín ọba tadétadé lórí níbi ìkómọ ọba ń lọ birthday ọba ń lọ klọ́ọ̀bù àwọn ọba wa ń jọ yahoo ooo oh, yahoo ooo oh, yahoo Oh, ó ẹ̀ ń jóyàwó sí ìpàtí a ní fídíò ẹ̀ lọ́wọ́ bẹ̀tọ́lá pé gòòbí tó wà ńlẹ̀ láàrin àwọn àgbààgbà wa ní ò jẹ́ play Video of another time ni táwọn bá wa ti ń jóyà wùsè ẹ̀ ń dójú tì wá a máa sọ a máa sọ sínú wa síta táwọn kan ò bá ní sọ àwa kan máa sọ ẹ ní ṣe nǹkan kan fún wa bàbá wa nìyí ará àta ò lè sọ fún yín àwa la máa sọ fún yín ìyá mi pàjímọ́ kò tẹ́lẹ́nu ọmọ àbí Omo máa sọ fún bàbá ẹ̀ ìyá mi pé má mẹ̀jọ kó dáadáa so Iya yẹn mo mọ̀ wípé ó ní kóun pàdímọ́ ni a lè sọ fún yín pé orí yín ṣe gbá ọrùn yín ṣàwo wọ́n máa sọ fún yín pé ntẹ́ ń ṣe ò dáa ẹ̀ ń lọ pàtí ẹ já analyze ẹ̀ ẹ sọ̀rọ̀ sà. ọ̀sán jọ wà ẹ jókòó. ìwà tí ò dáa ni. ìwà tí ò dáa ni bàbá Ọbásanjọ́ wù lóòótọ́. kò sẹ́ni tó yẹ ká sọrú ẹ̀ fún bí mo ṣe sọ kò pọ́n bàbá lé. bẹ́ẹ̀ni pọ́n wọn lé. kò pọ́n àwọn ọba lé kò pọ́n òun náà lé. tẹ́ńbi tí ayé ti tò wọ́n dé ọdún mọ́kànlá oṣù méje ni wọ́n fi ṣe olórí ìlú yìí wọ́n jẹ́ eminent group of the world ìgbà kan àwọn ní chairman àwọn former president káàkiri ayé níbi tí a rò pé wọ́n lajú dé níbi tí a rò pé wọ́n ní ọgbọ́n àti òye tó bí wọ́n ṣe ṣe yẹ kì í ṣọ̀nà tó dáa láti ṣe wọ́n lè pa àwọn ọba ẹ̀ sẹ́yìn wọ́n jọ ṣàlàyé fúnra wọn àwọn ọba ẹ̀ náà ò gọ́ ó lè nídìí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bí mo ṣe gbọ́ bí wọ́n ṣe débẹ̀ tí wọ́n kọ national anthem pé àwọn báyìí ò dìde fún national anthem ẹ à ní bú wọn bẹ́ẹ̀ náà. àwọn Ọbásanjọ́ ṣe ti gbọ́ wọ́n níbẹ̀ ṣe ṣe ẹ dìde ẹ jókòó ẹ jókòó ẹ dìde fún àwọn ọba wa wọ́n ní kò pọ́n yín lé kò pọ́n àwọn ọba náà lé ẹ bá mi kọ́ sí comment section o if i am ọ̀rọ̀ tí mo bá sọ tó bá mú yes àbọ̀ bá mú no kò pọ́n àwọn ọba wa lé ní gbangba láti pe iṣẹ́ fún wọn bẹ́ẹ̀ kò pọ́n ẹ̀yin náà lé òkété yín sọ pé òun tún ojú ọmọ ẹ̀ ṣe ni ló bá fi gígùn lójú ó sojú ọmọ di kòtò wọ́n ní ẹ wọlé wọ́n ní ìgbà tí wọ́n ka national anthem àwọn ọba ò dìde okay if that should be the case it's their fault they are still ọba Nigeria ọba Nigeria ni wọ́n so tó bá ń national anthem ilẹ̀ Nigeria, wọ́n suppose láti dìde dúró bá ka national anthem ni national anthem or it's just it's equivalent to a flag of a country and a flag represent a country ọba Nigeria, ni wọ́n ó yẹ kí wọ́n dìde dúró ni torí wọ́n dìde dúró wájú olórin náà ó yẹ kí wọ́n dìde dúró ni ṣùgbọ́n wọ́n jókòó tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ tẹ bá fẹ́ correct wọn tí ò bá ti ní kọ́nú kọ́ ọ nínú tẹ́lẹ̀ o tẹ́ ẹ ti ní kíní kan kìnì kan nínú síra yín tẹ́lẹ̀ bàbá kì í ṣe ní gbangba tó bá tẹ̀ wá jẹ́ ní gbangba mi ò kọ́ yín sá o ah ta ni mí ọpọlọ wo ló wà lórí mi ta ló bí mi mi ò kọ́ yín o ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé bàbá wa lẹ́yìn bàbá wa làwọn ọba náà kódà kẹwàá ní wọn ka national anthem ẹ̀yin ọba ẹ dìde a mọ̀ pé sójà ní abẹ́rẹ́ sójà wà lára yín you want to because you said your Nigerianism is far more bigger than your Yorubanism àwọn Ọbásanjọ́ ló sọ bẹ́ẹ̀ o ok pẹpẹ ẹ fẹ́ ẹ fẹ́ gbọ́ pé Nàìjíríà ta jẹ yẹn o wọn ò gbé dáadáa o tó ṣe fẹ́ torí ẹ kì í ṣe bí Yorùbá ẹ ka national anthem ó yá a máa wá tún national anthem yẹn kà kí gbogbo wa wá dìde ẹ jẹ́ á kà á ó yá àìsè compatriot nàìjíríà kọlù òbé bóyá nàìjíríà kọlù òbé abókọlù sànni abókọlù barista abókọlù kọlíntì tó bá wọn nàìjíríà kó kọlù pàṣùmà tó bá wọn kó ya lu Saheed Òṣùpá kí máa wá kọ láàrin ara yín kó wọn á dìde fẹ́ẹ́ kí ní yorùbá níyì tí o bá ní nǹkan mi nú o tí ò ní kọ́nu kọ́ ọ gbọ́n mi sí omi òtó ìwọ ojú mi èmi ojú ọ ẹ ti mí ìnara yín sínú tẹ́lẹ̀ tí ò bá ní nínú èmi believe mi màá tó ń wò mí o mo believe pé yẹ kó rí nìyẹn ẹ já sọ̀rọ̀. ẹ à ní bú wọn bẹ́ẹ̀ náà a pè wọn sí kọ̀rọ̀ a ṣàlàyé fún wọn wọ́n ṣe jágbe mọ́ wọn ẹ̀ dípò ká wá rí ìtúnṣe tó òun rò pé òun fẹ́ rí ẹ wá wo nǹkan tó dà sí iṣu àtayànyàn mo rò pé èébú tó nǹkan gbà ń sìn ó ju eléyìí tí àwọn ọba fẹ́ gbà nígbà tó ọba wàá gbé èébú kọ̀ọ̀kan tó yẹ àwọn social media kan wá dúró lẹ́yìn wọn ni ṣé wọ́n lè kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan nínú nǹkan tó ṣe so ọ̀nà tí ò dáa ló ń gbà nǹkan tí bí ọba ṣe ń ṣèlú ní jẹ́ ìjọba nígbà tí àwọn amúnisìn dé tó fẹ́ máa kó wa sábẹ́ àwọn gẹ̀ẹ́sì hmm. àwọn ọba emma obi eze ni wọ́n lò wọ́n á fọn fèrè fún wọn. ṣé kó bàbá bá sanjọ́. nígbà tó bá fọ sínú fèrè. social media ah social media bàbá Tinubu jàgàbá bó ṣe sán lórí tó tó bìlì pé wọ́n ń gbá epo lórí òun kí ló sọ bàbá ni wọ́n búlì àwọn débi pé àwọn ogun òfẹ́ dé social media mọ́ ah bàbá Tinubu wọ́n gbárò gbas gbos gbos gbas gbá ó tọ̀ ara o ó yàgbé ara o hand dey shake leg dey shake oríṣiríṣi orin náà kọ fún bàbá Tinubu èmi jagaba jagabi jagaso bàbá sọ̀rẹ́ndà ah social media ikú tó pààyàn ju social media lọ wàhálà kò sí social media pààyàn báyìí wọn ò ní mọ ohun tó pa ká bá tèèyàn jẹ social media ni ṣẹ́rí òkété yín ló ń bẹ tójú ọmọ ṣe ni ó ti sọ́jú kòtò ẹ wo èébú tẹ ẹ gbà lórí social media ìyẹn ẹlẹgbẹẹ kan ẹ̀yin ọba i come closer bàbá wa nìyín àwọn alámasọ fún yín sẹ tẹnu wa ò bá gbà pé ìyá mi pàdí mọ́ tẹnu ọmọ ò bá gbà ẹnu ọmọ gba pé màmí ẹ jókòó dáadáa hmm. ẹnu wa gbà á ẹ̀yin ọba ṣèbẹ́yìn náà ti rìn ìjọba ti ń tà wá bọ̀ nígbà táwọn òyìnbó gẹ̀ẹ́sì dé ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin ẹsẹ̀ ń dìbò ẹ̀yin ẹ́míà ẹ̀yin gbogbo ẹ̀ gbogbo yín ni wọ́n lò láti máa fi ṣe wá níṣì ẹ̀rú ìjọ àwọn ọba ni wọ́n ń pè ní ìjọba ṣùgbọ́n ṣe fira yín sí ipò ìjọ àwọn ọba ṣe respect ara yín ṣé ibi tó yẹ kẹta ká bá yín ṣáà bá yín ń tàn bàbá bàbá yín ṣe tí wọ́n tà wá sí oko ẹrú tí wọ́n fìyà jẹ wá tí wọ́n ní ọ̀tá wa ní ara òun lẹ́yìn náà tún ra wọlé nísìn ǹjẹ́ ẹ jáwọ́ ń bẹ̀ ẹ jáwọ́ ó ti mọ́ yín lára ó sì ṣe kí ni ó ti mọ́ yín lára ni ò jẹ́ kẹ́ ẹ jáwọ́ ẹkàn ẹbí nípa ẹkàn lè máa lò wá lọ fá kẹ máa ṣe wá bó ṣe wù yín ó bí so náà kò dá bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ torí kò ń ṣeun tó dáa tí wọn bá ní kà mẹ́wàá á padà fi márùn ṣe rẹ̀ àìjẹ́kẹ́nu yín tọrọ kẹ́ ẹ sọ̀rọ̀ fún àwọn àti ẹ̀jọba lé lórí àwa tẹ́ ẹ dúró lé lórí tẹ́ ẹ jẹba lé lórí ẹ lè sọ̀rọ̀ fún wa làwọn èèyàn náà ṣe rin gẹ́gẹ́ bí èèyàn yẹpẹrẹ àwọn bàbá yín tà wá ojú tí wọ́n á dé nísìn ẹ̀yin ọba náà lẹ ń gbowó lọ́wọ́ àwọn olóṣèlú Sunday Adéyẹmọ Ìgbòho ṣàbàbá mi Ọlọ́run bá mi kẹ́ yín máa mú fídíò yẹn náà wá fún yín Àdìsá sọ ah Adéyẹmọ you are a prophet Sunday Ìgbòho sọ wípé àwọn bàbá wa kánsẹ́lù àdúgbò á ní kí ọba wá kí òun lé kábíyèsí yọjú sí wa lọ́fíìsì ó ní tí wọ́n bí aláìyá ẹ̀rẹ́ kó sọ fún èmi ọmọ aládùnkún bẹ́ẹ̀ tó bá ń wá ipò ọ́fíìsì àwọn ọba náà máa wá tẹ́bá ní kó máa nu ẹsẹ̀ yín twenty times àdìsá ní wọ́n á nù ṣùgbọ́n tó bá ti dórí oyè tán wọ́n fẹ́ yẹ àga nídìí òun lẹ́ ń gbọ́ tó bá mi náà sọ kí ló tẹ̀ fira yín sípò ọ̀wọ̀ kí ló tẹ̀ fira yín sípò àpọ́nlé ohun tí ń jẹ́ ọba kílódé kó máa kó máa generate lọ nàìjíríà nílẹ̀ yorùbá ẹ gbọ́ bí wọ́n ṣe ń mọ̀ lẹ́sìn bí wọ́n ṣe ń yẹ̀yẹ̀ ọba ẹ ṣe má tà wá mọ́ ẹ ṣe jẹ́ mouthpiece fún wa níbi tó dáa ẹ dúró pẹ́ lè sọ̀rọ̀ tó bá fẹ́ yọmí ẹ yọmí nígbà tó ń ti gbé sábẹ́ ìjọba tẹ́ẹ̀ ti lè sọ̀rọ̀ fúnra yín lẹ máa sọ̀rọ̀ fáwa ọlọ́run nìkan ló lè tò ẹ sọ̀rọ̀ bàbá mi ẹ̀ ní dààmú Eh, àwọn tó jẹ́ alàgàtà láàrin ìlú àti ìjọba tí wọ́n bá fẹ́ ká eh. sanwó orí túpọ̀ ṣebí ọba náà máa ń kọ́ sọ àwọn olóṣèlú gan àwọn ni tí wọ́n á ba orúkọ ọba jẹ́ yìí tó bá dìgbà tó fẹ́ dìbò ṣé bá ọba ni lọ bá ẹ bá wa pe àwọn aráàlú ẹ bá wọn sọ̀rọ̀ wọ́n á sì bá wọn sọ̀rọ̀ wọ́n á sì dìbò tó bá wa débẹ̀ tán. Hmm wọ́n fẹ́ yọ ìjókòó dì wọ́n ó yẹ ká bọ̀wọ̀ fún ọba bẹ́ẹ̀ lè ṣe àsọ̀fún bọ̀wọ̀ fún olórí olórí ni wọ́n ó lè má jẹ́ àwa ló ń yàn wọ́n kó jẹ́ wípé bí ní gbogbo ìlú tó ti lọ́ba bóyá ní Holland ni bóyá ní Greece ni ní UK ni ẹ à ń dìbò yàn wọ́n wọ́n máa ń jogún ẹ̀ ni ṣùgbọ́n a máa ń rí wọn gẹ́gẹ́ bí àwọn ni òpó tó gbé àṣà wa ró àwọn ni ilẹ̀ tí ó rí tó rí òde ó jẹ́ kó wọ́n wúlò dáadáa tá a bá ń ṣe ìjọba irú nǹkan tí ìlú bá ń rò gbà míì ó gbẹnu wọn láti sọ fún gómìnà àbí president nǹkan báyìí làwọn ìlú mi sọ nǹkan báyìí làwọn ìlú mi ò fẹ́ bí president àbí gómìnà ṣe lè sọ fún ọ pé ẹ jọ̀ọ́ a fẹ́ ṣe ọjà ìlú ò fẹ́ ọjà afárá kan tó já ló wù wọ́n ẹ sì fẹ́ kí ìlú gba ọjà yẹn torí mo mọ láwọn agbègbè kan tí ìjọba àpapọ̀ kọ́ maternity medical center nílùú kan ní Ondo state jí òní wọn ò lò torí pé ìlú nǹkan tí wọ́n rò pé wọ́n kọ́kọ́ nílò kọ́ nìyẹn àti pé tí wọ́n dẹ̀ máa ní medical center kì í ṣe ibi tí wọ́n máa gbé sí nìyẹn irú àwọn bẹ́ẹ̀ àwọn ọba ló lè bá wọn ṣe kọ́ bọ̀wọ̀ fọba kọ́ fún wọn níṣẹ́ káwọn ọba náà má sọra wọn di mẹ́ta kọ́bọ̀ ó ṣe dáhùn ẹ ṣeun sà ṣe bẹ́ẹ̀ ti rí wọ́n ní kí àwọn olóṣèlú kí wọ́n bọ̀wọ̀ fún àwọn ọba wa kí àwọn ọba wa náà má sọra wọn di mẹ́ta kọ́bọ̀ <laughs> ṣáwọn olóṣèlú ṣáwọn ọba wa ṣé wọ́n bọ̀wọ̀ ara wọn ṣé wọ́n sọ àwọn di mẹ́ta kọ́bọ̀ every time Abuja ni despite bọ́ ipa wa tó ń lẹ̀ Yorùbá ọba mélòó ló sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ lórí Sunday Igboho nísìn ọba mélòó ló sọ sí they just want everything for their self and just their self only ohun tí ará ìlú fẹ́ ọba ló yẹ kó jẹ́ mouthpiece loudspeaker àwọn aráàlú ń tá à ń fẹ́ nì àwọn olóyè kọ́ lè kọ́ lè bá ìjọba sọ̀rọ̀ ìjọ àwọn ọba náà sọ di ìjọba nígbà tá à nation la fẹ́ o yorùbá nation la fẹ́ o a fẹ́ gbá o a fẹ́ wo wọ́n ń pa wá èmi bìlì pé àwọn ọba yẹn wá ṣe meeting yes wa ṣe Ijo àwọn ọba gbogbo ládéládé because wọn ò lè sọ pé àwọn ò rí pé wọ́n pa wá wọn ò le sọ bẹ́ẹ̀ wípé àwọn àgbẹ̀ ò lè lọ sóko wọn ò lè sọ pé àwọn ò rí wọn ò lè ní àwọn ò rí ọ̀wọ̀ masaka ibi tí wọ́n ti lọ pa àìmọye èèyàn lọ́wọ́ wọn ò lè sọ pé àwọn ò rí wọ́n rí àá wọn ò rí kí ni wọn ò lè dínà yẹn èmi bìlì pé a máa rí àwọn ọba tí wọ́n máa bọ́ta sọ̀rọ̀ àwọn ẹni tí bá ti ń tẹ̀lé tẹ́lẹ̀ ẹ pé mo play ọba kan ní last show mi níjẹta àwọn ọba kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí wọn ò kí ẹ̀ wọn tó bìlì pé àìlọ́ba ká lójo wọ́n sọ̀rọ̀ o àwọn bàbá kọ̀ọ̀kan kan sọ̀rọ̀ kódà bẹ́ẹ̀ ní sọ faulently tẹ́ ẹ̀ ní sọ níjà yorùbá ló lọ́gbọ́n yorùbá ló lóye yorùbá ló máa dọ̀bálẹ̀ tí kun ẹ̀ máa lóṣò ẹ wo bí tílẹ̀ yorùbá pín sí ààrẹ ọ̀nà kakanfò kò ń dúró lẹ́gbẹ̀ẹ́ kan àwọn afẹ́nifẹ́ bíi ah sorry ẹ̀yin lẹ pè é bẹ́ẹ̀ o àwọn afẹ́nifẹ́re àwọn dúró lẹ́gbẹ̀ẹ́ kan àwọn olóṣèlú àwọn dúró lẹ́gbẹ̀ẹ́ kan nínú ti ilẹ̀ Yorùbá o àwọn ọmọ ẹni òṣèlú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíì nínú àwọn ọba àwọn dúró lẹ́gbẹ̀ẹ́ kan àwọn ọba kan LP eh, eh, àwọn àgbààgbà kan LP seventy five LP seventy nine àwọn náà dúró lẹ́gbẹ̀ẹ́ kan ilẹ̀ yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá tẹ́jẹ́ mouthpiece wa ẹ̀yin náà ni àgbákò ta ni tó bá lẹ́nu yorùbá kò kó dẹ̀nu àwa tálíkà ó kò jẹnu yín lọ ẹ̀yin nìkan náà ni ìṣòro wa báwo ni ò bá ṣe dùn tó tẹ́ bá dúró lẹ́yọ̀ kan kẹ́ parapọ̀ kẹ́ wà ní ṣọ̀kan kí yorùbá lè tẹ̀síwájú kí yàyé jẹ yorùbá lẹ́yìn ọdún mẹ́rin àbọ́dún mẹ́jọ tinubu kí ló kàn what next after the four or eight years of Tinubu a bá padà síbi tá a ti ń bọ̀ àbí gbogbo tó bá wù kí Tinubu ṣe nísìn táwọn àwọn amugúnmáde wọn ní irun wọn á tún padà bá gbogbo ẹ̀ jẹ́ kò sí tí Tinubu fẹ́ ṣe nísìn tó lè tó ah, nǹkan tí bàbá Awólọ́wọ̀ ṣe lẹ́ni tí mo bá yín sọ̀rọ̀ twenty first of September twenty twenty three lórí tap tap send èló náà ṣẹ́wó èló nine hundred and fifty five naira lówó nine hundred and fifty five naira ni wọ́n ṣẹ́ owó lórí tap tap send ó ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ ni tẹ́ bá tún wá lórúkọ mi abiola ni mò ń jẹ́ Abíọ́lá two two three abiola èjì èjì ẹ̀ta two two three tẹ́ bá tún fi ṣe promo code yín tap tap send wọ́n á tún fún yín ní ten dollar ní ni first transaction yín nine hundred and tap àwọn kan ní kí ni túmọ̀ ẹ̀ tap tap send tap tap send ẹ̀yẹ ni lógo wọn ẹ̀yẹ àdàbà lékeleke now owó di nine hundred and fifty five naira si one dollar ẹ̀yin ọba báwo làwọn tó wà ní nàìjíríà ti fẹ́ survive àwọn lẹ́jọba lé lórí o ọmọ yorùbá lẹ́jọba lé lórí o báwo ni wọ́n ṣe fẹ́ survive gbogbo agbára tó bá wù kí tinubu lò kó ló fẹ́ fi tún nàìjíríà ṣe táwọn burúkú yìí bá padà débẹ̀ after four years or eight years mo ń béèrè lọ́wọ́ yín kí ló máa jẹ́ fẹ̀tọ́ ọmọ yorùbá ṣùgbọ́n gbogbo yín believe pé before that four eight eight years ẹ ti gather nǹkan tẹ́ máa tí ìran díran yín nàìjíríà ni pásítọ̀ ti bọ́ta ó lóun ti ṣiṣẹ́ tí fourth generation ìran kẹrin máa jẹ ó lóun ti ṣe kalẹ̀ ní nàìjíríà ẹ̀yọ̀kan yẹn mo wá ń bí so èyí náà gádà nǹkan tí fourth generation yìí máa jẹ kalẹ̀ ṣé àwalẹ̀ wá jọba lé lórí ni àbáwọn generation yìí tó kọ̀ if you can't speak on our behalf we don't even expect much from you because ìbọn náà fi pa ọba olúfọn o ọba ìfọn ìbọn ni wọ́n fi pa ọba ìfọn pẹ́kẹ́ kò mì pẹ́kẹ́ báyìí kò dún àárín àwọn ọba kí wọ́n sọ̀rọ̀ nípa o tó bá ń gbọ́ ó ti lọ sọpọ́ ó ti lọ ó ti lọ sọpọ́ ti gòs ó ti go ọba olúfọn ti gòs ó lọ bẹ́ẹ̀ ni wọ́n tún pa ọba kan <laughs> wọ́n pa ọba wọ́n dáná sun ọba àwọn ọ̀nà àwọn bọ́ìsì àwọn kinní kan wọ́n pa ọba wọ́n tún sun ọba Pẹ́kẹ́ Òmì wọ́n wọ ààfin láyé kòró wọ́n bà gbogbo ààfin jẹ́ àrí kinní kan kó ṣe ìwọ ènìyàn bá ṣe máa rí lórí tẹlifíṣàn wọ́n bà ààfin ọba jẹ́ kò sí nǹkan tó ṣẹlẹ̀ wọ́n tún gbé ọ̀pọ̀ ọba lọ tadétadé náà ru ọ̀pá lọ pé kí ó mì ẹ dákun báwo la ṣe fẹ́ ròyìn fún àwọn generation tó ń bọ̀ àárín ni ọba kan ti lọ wé láwà ni olóhùn ò kì í ṣe ọba ẹmíà lòun chai ó dẹ̀ ń ọba tó ń wé igbó lórí íńtánẹ́ẹ̀tì ọba tó wá sórí íńtánẹ́ẹ̀tì lójoojúmọ́ tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ọba íńtánẹ́ẹ̀tì ìgbà wo lọba ń ráyè ìgbà wo ni ọba ń dá àwọn aráàlú lóhùn ọba lórí social media àwọn olórin àwọn olórin twerk <laughs> àwọn olórin ọba twerk lórí social media olórin akó ọmú wọ́n á kó ìdí asitama ó máa ta ìtì bá ó máa a ṣéèpù yẹn olórí ọba aládé àwọn ẹlẹ́wàá gbé ṣéèpù wọn jáde náà máa wọ̀ a gbogbo wọn ní social media handle gbogbo wọn ní IG wọ́n wà lórí Instagram wọ́n wà lórí YouTube wọ́n wà lórí Facebook àwọn olórí ọba ẹ ṣàyè rẹ̀ kó dára ẹ̀yin ọba ilẹ̀ yorùbá ẹ ṣayé eré kó dára o ẹ̀yin láyé kan ẹ ṣayé eré ọba yorùbá ẹ ṣayé eré kó dára ẹ̀yin ọba ilẹ̀ yorùbá ẹ ṣayé eré kó dára o torí ẹ̀yin láyé kan ẹ ṣayé eré olúgbọ́n ṣe eré ó dára ẹ̀yin ọba ilẹ̀ yorùbá àrẹ̀sà ṣe ó dára o ọ̀rọ̀ ọgbọ́n ilé ìlà ṣe eré ó dára ẹ̀ṣà ayé eré kó dára owó kọ́ ni gbogbo nǹkan ẹ̀ṣà ayé eré kó dára o ẹ̀yin láyé kan ẹ̀ṣà ayé eré àwọn òyìnbó wọ́n máa ń prevent orúkọ wọn wọ́n máa ń prevent post wọn humility name ló yẹ kó jọ yín lójú ní pé nígbà ayé ọba lágbájá nígbà ayé ọba tàmẹ̀dò nígbà ayé ọba làkàṣègbè orúkọ yín ló yẹ kẹ́ prevent àmọ́ most ní owó lẹ̀ ń lé hmm, olúwo kò ti sọ fún wa ó ní fakọ ló fi ń jẹ hmm, olúwo ló sọ o ọba rashidi jẹ olúwo ló sọ o ó ní fakọ ló fi ń jẹ ó láǹtanra wa ni ẹni tó bá lówó ló máa jọba ó ṣọ́ọ̀pù mi o ó ṣàpì bákan ṣó ṣọ̀kì ẹ̀yìn náà ó ṣọ̀kì gbogbo wa hmm. ẹ wo àbọ̀rọ̀ la máa sọ fọmọ olúwàbí tó bá dénú ẹ̀ àdòdìdì èmi ò lè rí sọ jù báyìí lọ torí ọ̀rọ̀ àwọn bàbá wa ni àwọn ọba kábíyèsí orí adé o kábíyèsí o kábíyèsí o mo yíká ọ̀tún mo yíká òsì o ẹ̀rọ bá fi ń lọ bá ń pa o mi ìrọba fi ọba má pa mí o hmm. níwọ̀n là lè sọmọ. So àmọ́ ẹ ṣe dáadáa if you are oya oh ẹgbẹ oya oh ẹgbẹ is okay. oya oh ẹsùn kí n rí yín oya ẹsùn náà kí yẹn ta yín yorùbá wuyì lórúkọ mi yorùbá wuyì ni mo ń i am the one and only akarole of yorùbá nation adáhùn of yorùbá land ọmọjọmọ lọkọ pé méjì olóyè tó ní ẹ bá sùn tí bá ń ta ẹ subscribe sí channel mi ẹ tẹ notification button ẹ lè máa rí mi wò bí ìran ah, a máa mú wá fún yín mo mú kan bò tó máa ṣọ́ọ̀kì yín lórí Sunday Àdìsán Aládìkún ẹ wo e go shock you that man na prophet ajé ògùn gbọ́ Sunday Igboho ànábì ni ẹ lè má gbà ẹ lè má ẹ lè má believe me ṣùgbọ́n màá mú fídíò kan tó yẹ pé ẹ máa mọ̀ wípé n tó ṣẹlẹ̀ tí Ọbásanjọ́ sọ ẹ̀ Sunday Igboho ti sọ pé ó máa ṣẹlẹ̀ ó ti sọ I will bring the video see you on next show thank you bye bye.